كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى آمن التسواج تولي على إيتي شاء الله تعالى bulugul maram yìí tá ń ṣe lálàyé lọ báàbù tàbí náà ni báàbù lẹ́gbẹ̀ẹ́ tó ní ṣe pẹ̀lú ìlérí àfikápẹ̀ ní ìjẹ́jẹ́ síwájú kání síwájú ọlọ́ ìlérí àti ìjẹ́jẹ́ síwájú ọlọ́run àṣàlàyé fún wa ìbáǹpé ní ìjẹ́jẹ́ àìsọ fún wa àwọn condition tó bí àìbẹ̀kọ́ ní condition ní pé kó jẹ́ tí yẹn lè ṣe èyí lórí kọ́lọ́ mo jẹ́jẹ́ síwájú rẹ̀ pé òun dẹ́ ìyàn kò lè rí ìmúṣẹ láíláí bákan náà ìjẹ́jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ohun tí sọ̀rọ̀ èèyàn lórí ní tẹ́lẹ̀ kí ẹni mo jẹ́jẹ́ síwájú rẹ ọlọ́run pé ní òun kírun áfírí bí ó jẹ́jẹ́ tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ kírun tí ó fi iyèméjì ń bẹ bákan náà nínú àwọn nǹkan tí a tún mẹ́nu bá wọ́n ní pé ní ìjẹ́jẹ́ yìí nípínlẹ̀ nípa àfẹ́ bá àfẹ́ ni ẹnugbọ́dé ẹran bá ti ṣe ó ti dọ̀rọ̀ ẹ̀yẹ̀ fún torí pé ní nínú tí ma ń fa tí ma ń fa fún ni pé wọ́n jẹ́ kí pàkàlì ìlàbọ̀ ní lọ́rùn kó sí kíni kó pọ̀ àwọn kẹ́kọ̀ọ́ àti ìjọ́rọ̀ ẹ̀yẹ̀ fún tẹ́lẹ̀ òun náà tó wá ń sọ nǹkan di túláàtì fún ara rẹ̀ bákanáà a nígbà ní tó ẹ́ pé ìjẹ́jẹ́ pé yẹn fi ń sun nǹkan ni yóò máa jẹ́ kí yẹn máa lérò wípé bóyá lòun lè ṣe nǹkan yẹn fún un àbí tóun bá ṣe ìlérí síwájú ẹ̀ lọ́lọ́run mo jẹ́jẹ́ síwájú rẹ̀ ni pé kọ́ńtíráàtì tí òun lè ṣe bá ń wí nìyẹn mo ṣe báyìí bí àfihàn táwọn gbọ́yé ni pé ó sọ lọ́n dáhùn ọ̀nà ò lè ṣe nǹkan yẹn fún tí ò bá sọ pé òun ó ṣe nǹkan fún ọlọ́run onírun tí a ti fẹ́ lélẹ̀ bákan náà ó lè wí ìkì àdìfọ́ kẹ́yìn ètò ẹ̀fẹ́ wọn aládìjẹ́ yàrí tí ó ṣẹlẹ̀ sí wá ní ọlọ́run mo ṣèlérí síwájú rẹ tó bá ti báyìí fún mi tó fún mi lọ́mọ ó ṣe bẹ́ẹ̀ ó kẹ́lé gíní àtùpà tó sì jẹ́jẹ́ yẹn lọ́nà bá ní kí ìyàwó rẹ̀ lóyún ìjókòó máa wá sí ọkẹrin pé ẹ́ àti tí yẹn bá ń wà kan tí ò bá ti ṣe jẹ́jẹ́ tí ò ti ṣe lérí síwájú ọlọ́run ní dégíní ọlọ́run ní fún láàfin ní ìjẹ́jẹ́ nípìnlẹ̀ ìta àkọ́ni àwọn àfáà sọ pé ní àà ah, àlèmọ́ jẹ́ pé ń ta akọni nítorí pé ọlọ́run yin àwọn tó mọ́ mú lè rí iṣẹ́ àìgbégáì pé ń ta akọni kò yẹ kọ́ lọ́dún kí ni kó ní wọ́n obìnrin rà ti ṣe ní àlàyé ṣùgbọ́n tó wá fi rìn lẹ́ni pé kéèyàn bá ní bàádà tí bàádà bá ń wù sí kó kúkú mẹ́sì lérí kó mẹ́sì jẹ́jẹ́ kó sì bàádà yẹn báyọ̀ bá ń wọ́ gbà wọ́n kọ́ ọlọ́run mo lérí síwájú rẹ pé pé mo fẹ́ gbàwẹ̀ má sọ pé lérí gbàwẹ̀ táyọ̀ bá wù ẹ́ gbà tó bá sá ti tako ẹ̀sìn ibi ìbádà tẹ́lẹ̀ èyẹ lè ṣe nígbà tí ó bá wù nígbà tó bá ti tako ẹ̀sìn. bákan náà àwa ní àti ka hadith pé láwà fà pé ìjẹ́jẹ́ tí ò bá da kámẹ́sì kí ni kámẹ́sì á sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ pé tí ò bá ṣe yẹn kí wọ́n ní òṣèlú ẹ́ yóò ti kàfàárọ̀ ẹni tó jẹ́ jẹ́ kó wọn mutí tó lé ní kó wọn mutí tó lé ní pé òun tó ń fẹ́ gbẹ́gbẹ́ tó ń bá ti gbà òun lọ ta tẹ́tẹ́ bẹ̀tí nìkan lòun lọ ta tó wá padà ronúkú àdá ọ̀ọ́rẹ́ ní ṣe wá àti fún ó sì jẹ́jẹ́ kí ní wàá ti ń gbà ń onílé jẹ́jẹ́ mọ́ àpò ní kò dáa kó mú ṣe á nígbà tó bá ní mú ìlérí yẹn mọ́ ló ń jẹ́jẹ́ rẹ̀ síwájú ọlọ́run tí wá ní ó ṣe àkàn yóò ṣe kàfárọ̀ yóò ṣe ìtàn fún tó sọ yìí àkàn ní kò ní ìtàn pé tẹ́lẹ̀ náà ẹ̀ṣẹ̀ ní nǹkan yẹn kí ẹ̀ṣẹ̀ ètè ìjọsìn tẹ́lẹ̀ àti ní ìjẹ́jẹ́ gbọ́dọ̀ jẹ́ ìjọsìn ṣùgbọ́n àtọ́ yóò ṣe kàfárọ̀ ọ̀rọ̀ ẹrúfẹ́ mókè tí wá ní kàfárọ̀ kí ni ẹni tó bá jẹ́jẹ́ kóhun fẹ́ ṣe nǹkan tí ò lè mú ṣe mọ́ kí ni ìtàn rẹ̀ wọ́n ní èdè ìtàn ìbúra náà nítorí pé súnmọ́ra wọn títí ìbúra kàn lè àtọ́ ni pé èèyàn ò la nǹkan bọ́rẹ̀ lọ́rùn bákan náà ni ìtàn wọn tí wọ́n lè tàn wọn ẹ́n a ní tí ó fi lè tàn ó jẹ́ alwajibu almuhayyab ọ̀ràn yẹn ni tí ó wà túfi láàrin àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ìmọ̀ kó tún ẹ̀kọ́ ẹrú ẹni tó bá nínú ẹrú kó fìlì ẹ̀ ọ́ kó bọ́ aláàárẹ̀ ọ́ kí ó dáṣọ fáwọn èèyàn mẹ́wàá kó bọ́ kọ́ ó bọ́ àwọn aláìní mẹ́wàá èwo ló kọ́ múnú mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́báwo ni ó mú nígbà tó bá lágbára ilé yóò wá gba àwẹ̀ mẹ́ta nínú àwọn ìkẹta ti ṣe lálàyé fúnra wa síwájú òun náà ní ilé حديث فاطمة تسواد لي من حديث عبد الله بن عباس عبد الله بن عباس أخو عبد العزيز قال يسأل النبي Abdullahi bin Abbas báwo ló ṣe dé fànàbí fáfọ́lì ọmọ ọmọ amú ànábì tani amú rẹ̀ tani amú ànábì Abbas lọ́dọ̀ ànábì àwọn sàábé méjì kan ipò kan náà náà jẹ wà lẹ́bí sànábì tani àtàní abdullahi ibn abbas àti ali ibn abi talib ṣùgbọ́n ali fi ó tó fi ìdáná ó tó fi súnmọ́ abdullahi ibn abbas ó fi súnmọ́ ju ju abdullahi ibn abbas lọ lọ́dọ̀ ànábì abdullahi ibn abbas kò láńpẹ ní haburul umma kí láńpẹ èdè àfa àgbà onítẹ̀síre ní umma yìí nígbà kékeré اللهم فقهه في الدين وعلمه التأويل Ànábì ṣàdúrà fún Abdullahi ibn Abbas kí Ọlọ́run faqihhu fi din fún lágbọ́yé ẹ̀sìn وعلمه التأويل ìjẹ́ kó nímọ̀ ìmọ̀ tafsir التأويل هنا بمعنى التفسير ẹ̀rí kí ó fún ní àjọyé ẹ̀sìn àti ìmọ̀ tafsir náà ọlọ́sìn mú sẹ́fẹ́ ní àwọn ìbára olùfàṣílẹ̀ ní mínà sọ̀hábà ní àbdìlá bin abbas abẹ́lá tààlà ànàlọ́mà wọn wá gba àdísì wa kọlu ní ìsáfta sáàdù bin ìbádà sáàdù bin ìbádà ó wá sí fatuwa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ànábì ìsáfta ó wá béèrè fatuwa ní ẹ̀kọ́ tá kọ́ rí kọ́nu hadithi nípa sàábà wọn bí lè kiri fatuwa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ ìrìn ní kọ́ra tọ́lọ́ ní yesteftunak yesteftunak an béèrè lọ́wọ́ rẹ̀ àdébí ta ní béèrè ń gbà àwọn sàábà àdébí àti ẹ̀tẹ̀tìbí àti bàbá wa gẹ́gbà àwọn sàábà nínú ìsinmi àwọn lọ́dọ̀ àdébí tó pé nínú ọ̀nà tábí máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn oníkámọ́ lọ béèrè ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà wà ọ̀dọ̀ àwọn àfa sádùbùn ìbádà yìí ìkan nínú àwọn aṣáájú àwọn ìdílé alkhazraj nílùú madina wọn wá béèrè lọ́wọ́ àrùn sọ́lám annabirin kánà ìjẹ́jẹ́ tí bàbá rẹ̀ tí ìyá rẹ̀ ti jẹ́jẹ́ ìlérí tí ìyá rẹ̀ ti lérí síwájú ọlọ́run òun ṣe nǹkan òun fi ìyá tó kọ́bùl àyìntẹ̀déyà tí ò wá rí nǹkan yẹn mú ṣe ìjẹ́jẹ́ síwájú ọlọ́run tó jẹ́jẹ́ pé ọlọ́run mo fẹ́ ṣe báyìí wọ́n sọ fúnra jẹ́ òpin ìfàdéhùn yàtọ̀ sí jẹ́jẹ́ òun àjẹjẹ àdéhùn tuntun lágbára nìjẹjẹ ìlànkánbọ́ra rìn lọ́rùn nìjẹjẹ mọ́tọ́kẹ́rẹ́ kò fẹ́ ṣe báyìí kọ̀sọ́mọ́ ṣe mọ̀ yìí ò tí di jẹ́jẹ́ bọ́ tó bá ti yọ pé ọlọ́run mo jẹ́jẹ́ ní jẹ́jẹ́ síwájú ní ni ìyẹn ti kò ní ordinary mo fẹ́ ṣe ọ ti só mọ́ra rẹ̀ lọ́rùn. wọ́n ní ìyá rẹ̀ wá jẹ́jẹ́ nǹkan kan àwọn jẹ́jẹ́ nǹkan fẹ́ ṣe síwájú kó tó kù. كوارث يتي فقال أنا بن اقضيه عنها اليوم بعد كده باقي جديد راسه حديثي متفق عليه وعن صحيح البخاري وكان رواه مسلم نعم أني أن الوفاء بالنذر عبادة يجب أداؤها إخلالي ìjọ ti ní o tó bá ti sì jẹ́jẹ́ síwájú ọlọ́run tó lérí síwájú ọlọ́run ó di ẹ̀dẹ́kọ́ mọ́ṣẹ́ ọ̀kọ̀dẹ̀ asìnà lọ́wọ́ tààlà alàlùmọ̀wà fínà bin nazir fi ìdáfẹ́ àyà tí ń tẹ̀lé máa àwọn tó máa mú jẹ́jẹ́ wọn ṣe ìlérí ana màmá sáwà alẹ́ ìnáfíró tọ́ a ẹn tó bá kú pé kó ti ṣèlérí ó ti ṣèjẹ́jẹ́ kó òun fẹ́ tẹ̀lé ọlọ́run òun fẹ́ tẹ̀lé ọlọ́run bóyá wẹ̀ ló ṣèjẹ́jẹ́ rẹ̀ ni bóyá àrùn ni bóyá sọ́dákọ̀ ni bóyá kẹ̀kẹ́ dáadáa ló fẹ́ ṣe ṣúlẹ̀ àlewà rí fi yí àyẹ̀kúléyàwó àlè a ní ó ti dòfin lórí àwọn tó bá fi ilẹ̀ wá rí sílẹ̀ ẹni tó lè jogún ẹ̀ kò bá pè pé káíkó náà ló fi lẹ̀ ní yóò ṣe kiri yóò pè ń bẹ ẹ pé owó làyẹn mọ̀ ìdìjà tó ń sùn ní bẹ́ẹ̀ pé tí bàbá àwọn ṣe ìṣèlérí kẹkalẹ̀ àbí kò ṣèlérí àníwò yẹn káíkó jẹ́jẹ́ pé òun fẹ́ nìkan nìkan tẹ́lẹ̀ ẹ bá yọjú pé wọ́n lè dànù lọ́bá àbánú sáré ìkẹjọmọ <laughs> yẹjú ara yìí wọ́n dẹ̀ pé bàbá àwọn ti fàkẹ́síra rẹ̀ lọ́rùn bóyá ti lérí ó ti lè jẹ́jẹ́ bóyá ti wà sí yá ó wá dúwà sí ẹni bóyá jẹ́jẹ́ pé à báyìí báyìí àbó ti jẹ́jẹ́ láyé náà ló kò sí nkẹ́kẹ́ fún nǹkan àbí mọ́ṣáláṣí kan sẹ́yìn bá lọ bá pé àbáyé ti lè jẹ́jẹ́ kó ń ṣe báyìí kò wá rí sí mẹ́tẹ́ ikú àwọn onídáyẹ̀ ló àfàwọn ọmọ tó bá yìí nìkan ló bákanáà annazir lẹ́bí ala omi sáàdùn ọ̀bádá ẹni ìjẹ́jẹ́ tí ìyá sáàdùn ọ̀bádá ṣe yìí kí káàna sọ́ọ̀mọ́n ẹnu àfọ́ọ̀kò lórí ẹ̀ àtìláwẹ̀ ni àwẹ̀ lólóhùn gbà ní òwà aláwẹ̀ yẹn gbà mọ́ òfìkú pàkílà ìtìkọ́nù àkẹ́niára ìlérí tó ṣe ni pé òun fẹ́ fílí ẹrú kan ní oríṣi mọ́ wàkílà sọ́dà àwọn nǹkan ní rárá fàárá àlélò òun fẹ́ ṣe ó fẹ́ ti tọrẹ àánú ìtọrẹ ẹni wà rí tọrẹ àánú ẹ ṣe mọ́ torí wà kí ìlànà fẹ́ràn mọ̀ tí lápọ̀ nǹkan ní ó kẹ̀ jẹ́jẹ́ kí mo jẹ́jẹ́ rẹ̀ bá ti sọ fún wa pé ìgbà mìíràn lè tú ìjẹ́jẹ́ torí pé kò dárúkọ kankan wọn ni ah, ọlọ́mọ lérí síwájú rẹ pé ṣe nǹkan ń lérí àbí wọ́n bá wọn mọ́ṣáláṣí wọ́n bá kà sọ́wọ́ tó bá kọ́ra wọ́n ká mọ̀rọ̀ ló bá jáde à ah, kí ni ẹni mo ti mú jẹjẹ ìṣẹ̀ náà ni kí lá àmọ́ sí ìpàdé torí pé kò dárúkọ kan tẹ́lẹ̀ ló bá láti ṣe dáadáa kan àbí ó lè lóun fi ṣe ìlérí tó ń lérí àǹkan ní irun tí a fàádù ṣe nìyẹn ajẹ́kẹ́nu òkú lórí ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ ìlérí tó ṣe síwájú ọlọ́run ẹnu kò lórí kó sì lérí ìgbọ́kínà wọn ó ṣe ẹnu òfẹ́rẹ̀ pípọ̀ wà ní ṣàdéṣì wọ́n ní fàádù fún ọ̀bádà wa bí àmọ́dù pé ìyá àwọn ó ṣe lérí tí wọ́n á ló ṣe lérí wọn sọ أنا وكل من هذه الأقوال استدل أصحابه عليها بحديث أنا وأبا وين يقول نتدي مو أفني أقصي نتني tẹ́yẹ àwẹ̀ ni àtẹ́lúfẹ́ fún pẹ̀lú ní ọdápọ̀ ní ọkàtúlẹ̀ ní ẹni gbogbo ọlẹ́dì mẹ́rin wá lórí òfin ẹ̀sẹ̀ kalkúlù ní aláàkín kọ́lá kọ́dí ìyáàbù wọ́n alìmọ́mù kọ́dí ìyáàbù rahimahullah ó ní alẹ́ ìyẹn bẹ̀rọ anáwó kánú násírọ́ sì máa lè bú ní ha àwọn sọ pé násírò tó ṣe sì máa lè bú ní ha nípa owó ọmọ ìyá rẹ̀ ọmọ rẹ̀ bóyá yóò na yìí kan bẹ́ẹ̀ bóyá ọmọ alam nítorí tó sọnù alẹ́ ìbú ní hajjára ní balẹ̀ sọ́ọ̀rọ̀ anáwó kánú mọ̀háyánà min sáà àwọn ẹni tó ni pé ó mẹ́ńṣẹ̀ nǹkan yẹn fún أبي سعد ماشي سمعت عنه حديث في الحديث مشروعية بر الوالدين من لأنه عن الحديث اللي قاتل هذا سعودي وأنا من أعظم السر البر من dáadáa tá a ṣe fáwọn òbí wàfá àmá àléhìmá mínàtìyóò gbèsè tó bá jẹ kalẹ̀ ẹlòmí tó gbèrè bá ti kú tó níwọ̀n pé dáadáa olówó tó wá sèrè owó ìlú ti kú bẹ́ẹ̀ dẹ̀ nínú dáadáa tó kú ńgbà tó yìí bá kú tán ó ní káfẹ́ gbèsè tó bá filẹ̀ wọ́n lè kú àtàwọn ìwọ̀ tó wà lọ́rùn wọn hakùlá ìwọ̀ ọlọ́run ìyẹn tó lérí tó ń ṣe báyìí pípa ẹ̀sán ọlọ́ ìwọ̀ ọlọ́run tó wà lọ́rùn ẹ̀ ẹnu ọlọ́run tó ti lọ wà lọ́rùn ẹni pé kí zaka owó rẹ̀ kó ti yẹ kó yọ ọ̀wá sí yọ èyí tí ò bá láyé òkè ìsinmi ìwé tó bá láyé ìwọ ti wà lórí ẹ̀ ó gbọ́dọ̀ yọ. òkúkú náà àtiwọ̀ àwọn ènìyàn ẹni tó jẹ́ gbèsè ẹni tó gba fẹ́ lọ́wọ́ rẹ̀ tó ti náwó àbí kéèyàn rẹ̀ lómi kó bá parí ẹ̀. wàlúwàjú bá àtàwọn àwọn díútì àwọn responsibility tó ti wà lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ tí ò ríyanjú àwa kàrán tó lè la ipa àlá àwùlí àdàmì yìí kọ́ ẹ̀ pé ìwọ ọ̀tọ̀lọ́ nàbí wọ àwọn ẹ̀dá nínú dáadáa tí ẹ̀mọ̀ ṣe fókù ní ṣùgbọ́n táyẹ̀ gbọ́yé lè ní olùgbé tó kó bá ti kú kò sí ìwọ̀ kankan táwọn ṣe fún mọ́ kódà àtúnlé máa ṣe tí ó dáa àbí nípa rẹ̀ ní kápẹ́ léré kámọ́ máa sọ kámọ́ ẹjọ́ àmì rẹ̀ pé ìwọ̀n tó yẹ kámọ́ ẹ̀sìn fún gẹ́gẹ́ jẹ́wọ́n ẹni tí ń jó ńgbà tó kù kútẹ́ máa sọ ta ní tẹ́ra rẹ̀ lọ́nà bá tó kù náà tẹ́ lọ́nà àbára tí wọ́n ara tí wọ́n ni àwọn ẹni abẹ́ ṣe ìranù ah àdúrà báyìí ti rẹ̀ kó ti làmì láta tó ah, ká máa ṣe báyìí fún ká máa ṣe pàtí fún ká máa ẹ̀yin lẹ́fẹ́ ṣe ra lóṣe nígbà tí wọ́n lọ fẹ́ pé máa lọ́dẹ tó ń pa àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ máa sọ tó tún ta aṣọ fún wọn àbí tó tún gùn ẹ lówó tó tún jó tó náà lọ tún ṣe yẹ fún tó bá fún níwọ̀ nínú wọ̀ tí wàá fún ni pé àwọn ẹ̀tọ́ yìí a ìwọ̀ kẹwà fẹ́ kó pé fáwọn èèyàn àbíwọ̀ ọlọ́run inú tó yẹ kí ẹ̀ sì fún dáadáa lẹ́yìn kan bá yọ nípa owó tẹ́lẹ̀ lóṣè báyìí dáadáa ẹgbẹ́ kẹsì fúnfún ẹ̀ nígbà lẹ́yìn kan náà fẹ́ tẹ̀ra wọn lọ́rùn àbí àwọn nǹkan yóò yẹ kí aṣàkíyèsí ẹ̀ bákan náà alhadithu min al ala anna al-mayyita yalhaquhu ma yaf'alu lahu ma yaf'alu lahu min al-a'mal as ani ní àdéhùn ìjẹ́ kó yá pé iṣẹ́ eré tó bá ti ọ̀gbẹ́ àfò òkú àmọ̀lọ́gbà nínú àwọn ẹ̀ṣẹ̀ eré nínú ẹ̀tíkín bóyá èèyàn bá tún okun ẹrú lẹ́nu àbí àti ẹ̀tìyàn gẹ́gẹ́ lèyàn máa tún lẹ́ tí a ní kí láàdá rẹ̀ kó máa bá òkú àwọ̀sọ́dá kọ́pẹ́ àbí àṣìṣe táwọn sùn mi àbáwẹ̀ gbígbà ọ̀gá ìbálẹ̀ wàhábà báyìí ní fi kọ́ọ̀lì ẹni eléyìí tó ń rìn nínú ọ̀rọ̀ tó pé wà ń lẹ́yìn tàlẹ̀ ìfáàní ìlà máa sáà ẹni gbogbo tí kálukú bá ti nífẹ́ náà ni ó máa bá gbogbo tí kálukú bá ti nífẹ́ ní òsìkí ni ó máa bá akọ̀dùkọ́lá ìkọyì alìmọ́mù ìkọyì máa sọ pé iná alìkùránà làmùyẹ́ fi ń tìfá àrọ́jùlé ìsáàyẹ̀ gẹ́gẹ́ kùránì ò tako pé èyàn lè sàǹfààní látara aṣẹ́tẹ́lómi bá ti ọ̀bí àfẹ́rẹ̀ wàyínà mà náfà mílíkù lè bẹ́ẹ̀rẹ̀ sá àyèkèyè ṣùgbọ́n kó jẹ́ kóhun ló ní iṣẹ́ yẹn ní kùránì òwò ní kùránì òdìdì ní kùránì tako nígbà ìbí àfẹ́ yẹn ti ta ló ní àwẹ̀ ìtògbà ṣùgbọ́n ní ẹlòmí lè bẹ́nẹ́fìtì ń bẹ̀rẹ̀ fàámà sáyọ̀ gẹ́rì fàáwà mílíkù ìsáàìhì a ní ṣùgbọ́n ẹni tí ó ṣiṣẹ́ tí yẹ pẹ́lú míì ní ẹniyẹ òun ló ní fa ìṣá àyẹ̀ bùsọ́lá olè báyìí òun wá lè ń tọ̀ ọlọ́jàǹfààní ẹmọ bálágbájá náà iṣẹ́ tóun ní olè ní káǹfààní ẹmọ bálágbájá náà fàyínṣá àyìnbíkíyà olè náà sì ó sì lè ní ara onífẹ́ lóní gbogbo ládàáṣẹ́ ohun ó bá ti faransì tani sọ ibù sọ́dákọ̀ tálóní nítorí ìyẹn ni wọ́n lẹ́sẹ̀ lè sán ìlànà sáà ẹni tó níṣẹ́ ẹni tó níṣẹ́ ló níṣẹ́ tó bá wọlé ní gbogbo àǹfààní ọ̀run ló ani wa wa ta'ala lam yakun alona sọ pé ni la yantafi illa bima sa'a pé èyàn lè ṣàǹfààní bí iṣẹ́ mi ju tó bá ṣe nìkan lọ pé tọ́lọ́n sọ pé alaysa lil insan illa ma sa'a pé èyàn iṣẹ́ tí ó mọ ẹni ní iṣẹ́ alimami kọ́ yìí mú ní táwọn sọ ìgbẹ̀ ní àfáwọn ìpín ìsinmi àmì ẹ̀dá ìwé nínú náà àwọn àfáàmì tó wá tó ayà yìí tó wà ń lẹ́sọ̀lẹ̀ ìsán ilá mọ̀sá à wọ́n ní iṣẹ́ tọ́mọ òkú bá ṣe yóò mọ̀ bá òkú ń tọ́ba tó bá ṣe ẹlòmí ò lè gbà mẹ́rin ní ẹ torí pé àyà ìsọ pé èèyàn ó máa gba láyàdá àṣẹ pé kó bá fi wọ́n ní ọmọ rẹ̀ nínú fáyò rẹ̀ gbóró lóbi àìpé nígbà tí ẹ̀ bá gbọ́n tó bá fẹ̀kọ́ iṣẹ́ rẹ̀ náà ni ó ti ń dọ́dọ̀ rẹ̀ yẹn là bá mi máa fi ń fi ń di pé irú iṣẹ́ báyẹn tí ò máa báyẹn ṣe kó jọ ọmọ ẹni tó tó bá ṣe òkè rẹ̀ náà ló ní kíni ònà ìsọ fáyò nínú iṣẹ́ tó ti kalẹ̀ náà ní kíni lọ́mọ yẹn wà àwọn ah, ní tútúlẹ̀ bí alimami kọ́yìmù ti sọ yìí nígbà òun ni ṣùgbọ́n ládàá rẹ̀ lè dọ́dọ̀ rẹ̀ kódà kó jẹ́ para àta ló bá a ṣe ẹwọ̀n láyé tí méjèèjì wọn lẹ́sẹ̀ ìsán ìlànà sa àwọn alákọ̀ọ́kọ́ ní iṣẹ́ tí èèyàn bá ṣe náà ní mọ̀ gbà káyé pé ọmọ rẹ̀ ara aṣẹ rẹ̀ ni tó bá lọ tán iṣẹ́ tọmọ rẹ̀ bá ṣe lórúkọ rẹ̀ yóò mọ̀ ẹ̀rẹ́kẹ́ni yóò mọ̀ bá torí ní iṣẹ́ tó ṣe kalẹ̀ náà nìyẹn alimọ́ ìbúnú kọ́ yé mu àti tọ́lá afárá mú tẹ́mí anágbà wọlé wọ́n gbà pé ẹlòmíì lè ṣiṣẹ́ ẹni tó ṣiṣẹ́ ní oníṣẹ́ lókè wọn lè fẹ́lẹ̀ sáré ńlá màsá àwọn olóníṣẹ́ yẹn ṣùgbọ́n ó lè dàrẹ́ẹ̀tì ẹ̀sán rẹ̀ kó máa bá ẹlòmíì ẹ̀sán yóò ètí lágbájá rẹ̀ kó tètè kó jẹ́ kó ní òní ní ẹ̀sán ìrẹ́dì ni wọ́n sọ náà ikhtalafa al-ulama fi qada'i as-sawm anil mayit ala salasati aqwali sáàtẹ̀ ilé gbàwẹ̀ fún tó bá ti kú sáàgbàwẹ̀ sáàrìkì ládẹ̀ mọ́ta wọn àfá àti mẹ́ta lórí ọ̀rọ̀ mẹ́ta mẹ́ta lórí mọ́sálàyé àkọ́kọ́ láyé kọ́dọ̀ adéhùbẹ̀ ha lé ààlé gbàwẹ̀ lórúkọ rẹ̀ rárárá sábàgbàwẹ̀ alálàwẹ̀ wọ́n wà mọ́sábìlì àìmọ́tì fàlàtà àwọn àìmọ́ mẹ́ta أبليه ولي الإمام آه، أبو حنيفة الإمام مالك والإمام الشافعي رحمهم الله تعالى ورقيج يقدر علو بالنذر بالنذر الواجب آه، بالنذر عفوا واني علي باقا nígbà tó bá ti jẹ́ jẹ́ẹ̀rẹ̀ wàlúwájú bí ápùlù ṣẹ̀rẹ̀ alẹ́bá àgbà yókùdánù bí náfẹ̀ ààwẹ̀ tó ti jẹ́jẹ́ àbáwẹ̀ tó jẹ́ pé fìlà ápùlù nínú ṣẹ̀rí àtẹ́rẹ̀fẹ́lẹ̀ láì jẹ́jẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ní bí àwẹ̀ kiri àwẹ̀ Ramadan wọ́n ni wàhúwà mọ́sáàbù Ahmad ilé ìdí mọ́sáàbù alimam Ahmad rahimahullah ta'ala ọ̀rọ̀ di mélòó méjì ọ̀rọ̀ kẹta anáwó yóò kúrò anáwó bí nazir dúnà lùwájú bí asùn ìṣẹ̀rẹ̀ èyí tá a lè bá hasan nìyí tó yẹ pé òun sọdọ̀ ọ̀ràn yìí léra rẹ̀ lọ́rùn tó jẹ́jẹ́ tó lérí pé ọlọ́run lérí pé ní pé tí àwẹ̀ bá bímọ kó gbà rẹ̀ pé kí sọ́nà yẹn òun ló sọ di ọ̀rọ̀ yẹn ní túrù ìjẹ́jẹ́ àwọn ní irú ilé òun ni wọ́n bá san dúnà lùwájú bíbi áfíṣẹ́rẹ̀ yàtọ̀ sí ilé fọ́nrán yẹn ní nípìnlẹ̀ ní ẹ̀sìn bí àwẹ̀ gírí àwẹ̀ ọ̀rọ̀ di náà wọ́n ní ìlúgbàgbà rárá àwọn onẹ́fẹ́lẹ́ àwọn ìmọ̀ mẹ́fà nínú àwọn àyíkọ̀ àwọn ẹgbàjúmọ̀ náà ẹlẹ́ẹ̀kejì àwọn ní wọ́n máa bá gbàá ẹ kó lérí rẹ̀ kó ń fẹ́ òun gbàwẹ̀ jẹ́jẹ́ síwájú ọlọ́ àbáwé ọ̀ràn yàn bí àwẹ̀ rọmọdán tí ò lè gbà ẹ̀kẹta tó ẹ kó ṣe jẹ́jẹ́ síwájú ọlọ́ èyí tó jẹ́ tí lérí yẹn tó sì jẹ́jẹ́ yẹn máa bá gbà á ṣùgbọ́n ètò yẹ pé ọ̀ràn yẹn ní pẹ̀lẹ̀ bí àwẹ̀ rọmọdán àyẹ̀yẹ̀ ní bá gbà á أو ندل لك طيب وهو مذهب أهل الحديث فرفع فاء أي مذهب أهل الحديث مجلين ونفر ابن حزم أي من ابن حزم كتانا دولي دولي فالبيع كي الإمام البيهقي واختار الشيخ عبد الرحمن السعدي إنما ذلك إنما المعاصرون sheikh abdulrahman saadi àwọn náà gbélé wọlé kọ́dọ̀ àgbẹ̀rẹ̀ ilé náà ní ráàyè sheikh lalibani rahman latala ń gbà pé àwẹ̀ kẹ́hìndé bá yàn gbà ní àwẹ̀ anadol لحديث سند لمن مات وعليه الصيام صام عنه وليه في أن تبقى láàwẹ̀ lọ́rùn tó wá kú tó wà léyù rẹ̀ ní kó bá gbà náà ọ̀rọ̀ mẹ́ta tí ó wà lẹ́yìn wà á lè yẹ́ jìbò pọ̀ bọ́ọ̀ náà tẹ̀lé sọ́ọ̀mù anìlmọ́yì a ní ìjẹ́ dandan ni kí a bá ẹni tó ti kú san ààwẹ̀ ẹgbẹ́ ìtàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ona wetin tí èèyàn ti jẹ́jẹ́ rẹ̀ na nam afọ́nì jẹ́nẹ́ráyì ni àti tí èèyàn sì jẹ́ ni àbí tí o sì jẹ́ ana ana jùmúhùr jùmúhùr ulama yarawna ana qada'ahu an al-mayyit in warith in warith mustahab ga ẹni tí ó bá àtàjògbé ẹ̀ aláàfẹ́ kọjẹ́ látọ̀dọ̀ wọn ọ̀tọ̀ ìríyà àwọn ọ̀tọ̀ ìríyà áwùjá bùlùkọ̀kọ́ wọn ni dandan rábá fún amúlábi hadith sáàd bùlùbádà látara hadith sáàd ọmọ bùbádà bákanáà àwọn hanabila kọlu in kánà mọ́yì tó hálà fatarkatan wájàbà tó yẹ pé òkú yẹn ó fi ogún lẹ̀ ẹni dandan ká bá tán wáyé láfàwà mustahab tí ò bá bú múlẹ̀ wọ́n ní gbèsè dandan pàkọ́lù ní ọmọ gẹ́rọ̀ wáríkì gẹ́rọ̀ wárí àjìká ààbò ìmọ̀tọ́ ẹgbẹ́ ni tí ò ní jogún náà ní olùmọ̀ẹ́ ó san àwọn yẹn náà ẹgbọ́rọ̀ tó kún bí mẹ́ta san àwẹ̀ ẹni tó lè san ẹni tó jogún ẹ̀ ilé láì jùmọ̀ òun àwọn apẹbẹ àwọn ọkọ̀ ìríyà àwọn ní dandan ni wọ́n bá sán àwọn ànábílà ní tẹ́ pé ní fi ogun lẹ̀ dandan ni fẹ́ sán wà ilá tí bá fogun lẹ̀ pàwọ́ mustahab afẹ́ ni pàkọ́lù ìsọ́mọ̀ bayron wárí àdìbà àwọn ẹni tó bá gbà sán yìí náà kìí tẹni tí ó jogun kò sí jogun bẹ́ẹ̀ wọ́lá fọ̀fà áhùnì àìmọ́tàwà ní ìgbọ́ mọ̀nàtàrí alẹ́ tó bá kú tí a wẹ ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ tó wà lọ́rùn ẹ̀ tó fi kú àwòhájì nàtàrí àbóni jẹ́jẹ́ ó sì lérí kó o sì hajj àwò ẹ̀tìkáfù nàtàrí àbí ó sì lérí kó o sì ẹ̀tìkáfù àwò sọ̀lá nàtàrí òṣùṣọ́fẹ́bà lè wà léyìí ní ọ̀dọ́ òwúrú ẹni tó ajẹ́ wà léyìí rẹ̀ afẹ́kọ̀ọ́ bá zẹ́gbẹ́ ọgá san yàtọ̀ ní ìyá bá bá fẹ́ nípa lórí ìbáradá tàbí afábí ìfàtì ha ẹni torí pé ní ìyá bá ká rẹpítẹ́ǹtì yẹn ó lè wọnú àwọn ìbáradá yìí bí afábí nítorí pé ìdájọ́ nọ́sírù ìjẹ́jẹ́ ìlérí ó kéré sí ìjọsìn tó yẹ kọ́ọ̀ràn yẹn ló nípìnlẹ̀ ẹgbẹ́ ọ̀ràn yẹn tó tẹ́lẹ̀ tẹ́yẹn gbọ́dọ̀ sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìjẹ́jẹ́ òun ló labọ́ra rẹ̀ lọ́rùn wá lóun kéré nídájọ́ sí èyí tó jẹ́ kíni ọ̀ràn yẹn ni ìyẹn lè báyìí sí wàyí tó bá fi nǹkan lẹ̀ ní nǹkan ogun wájẹ́bà fèrò náàbẹ̀ ẹni dẹ̀dẹ̀ ní ká bá ìtànà ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ fàyẹ̀fọ́ alùhù alùwàlì wàlì rẹ̀ ní wà máa ṣe àwòyẹ́fà ìlàmà yẹ̀fọ́ alùhù ánìhù àbí kó sọ nínú فأتقول في من أمكنه في ما تقدم بأن مضى وقت يتقي لفعله قبل موته أنا سبحان يتانسو هنا في ìjẹ́jẹ́ kò lè ṣe mọ́ tí ó jẹ tí àsìkò wà láti ṣe tí ò wá rí sí kò tó kú nígbà tó yẹ jẹ́jẹ́ ń sì ó lọ ájì tó ṣe lè rí sí ájì tó ń bọ̀ ọlọ́run lọ ájì ò wá dé tí ekú ẹ̀pá kò jẹ́jẹ́ yóò bá ní kíni ò bá láyé àbí ẹ̀kọ́ tó bá tẹ̀yẹ jẹ́jẹ́ kó gbà rẹ̀ níjọba tíjọba tí ìdè tó ti kú ìyẹn ìjẹ́jẹ́ ìlérí yẹn ò bá ní ayé kò sásìkò fún a ní irú yẹn àdé ló ti di gbèsè sí ní ọrùn torí pásìkò tó sọ nǹkan yẹn náà tí kò sí ìtò ó jẹ́ ẹ̀kọ́ tí àwọn bá bímọ ìṣe báyìí àbí tí òun bá gba kọ́ńtàtì kan kò wá bímọ kò gba kọ́ńtàtì tó ikú kí ni ìjẹ́jẹ́ tí ó sì ìtara tí ó sì kò yẹ kò kò ní mú kẹta ṣe mọ́ lórí pé àsìkò nǹkan yóò bá ní ayé náà báyìí lámú yóò ká lè fò náà bẹ̀rù tárkà àyíká ìfẹ́ tó lè jẹ́jẹ́ yẹ kò fogún kankan lẹ̀ làmú yẹ́ ti bá mọ̀lù wà líyù ṣe ó ní ìtẹ̀fà akọ àwọn wà líyù náà tó bá fi lẹ̀ nǹkan pọ̀ jọ́nà yẹn fún ìjẹ́jẹ́ tó ṣe ẹni ẹ bá rí kí ni ẹ bá pè lóńgbà tó ti fi kán lẹ̀ yẹn wọ́n láà fẹ́ kán lè bá ìlérí tó kọba mú lérí ẹ̀ṣẹ̀ lè fẹ́ fọ́rọ́gọ́sẹ̀ mọ́tò kọrùn rẹ̀ lè bá fúyẹ́ wàlúwàlíyù wàlúwàrí tọ́bá ní wàlíyù ń bí ẹ̀ta àgbàlérò rẹ̀ tó ń jẹ ogun rẹ̀ kí tó ti wàlíyù pé káìkóbìnrin ni àwọn tẹ́lẹ̀ fi lọ́kọ́ ń àwọn tó ń lè jogun rẹ̀ kọ́lá Nawawi yìí Al-Imam ní alùwàlé alùkọ̀rẹ́bù asọ́bátán àwùnẹ́sàbà yẹn pẹ́ ẹ̀tọ́ fún mọ́lẹ́bí nílé bàbá wàárísán àwùkẹ́rọ̀ wàárísìn ẹni tó lè jogún nù àti tí ó lè jogún ògbọ́n náà lè jẹ́ wàlé inú fún náà ilé ìní ṣe pẹ̀lú ẹni tí ó ṣe ìlérí àbóṣe jẹ́jẹ́ síwájú ọlọ́run tí ó wà نعم حديث وصل لنا حديث فارس بن الضحاك قال قل نظر رجل على آل رسول الله صلى الله عليه وسلم فارس بن الضحاك رضي الله عنه قال لكم لك لا نبي محمد صلى الله عليه وآله وسلم أشهد لي أن ينحر إبلا ببوانا fún fẹ́ para nkúmi fáyé kan òun fẹ́ pa kan ní jẹ́ bùwá fàátà rọ̀sùlọ́lá rọ̀sùlọ́n fàfàálà ó wá bá nẹ́bí ó wá béèrè lọ́wọ́ nẹ́bí nínú kàtí nípa tó ti ṣèlérí fàkọ́ọ̀l anẹ́bí ni alkana fi àwọn sánú yóò bá pé buhari tó mẹ́ṣẹ̀ ìṣe fàyè dátìrí sí ń sà kọ́ọ̀lá la arákùnrin ara wọ wọ́n yẹ sinmi kankan bẹ́ẹ̀ kò sí èrè kankan bẹ́ẹ̀ anẹ́bí ṣe fàyè láwọn kèbèrè tí mọ́ láwọn ń ṣe ọdún ìgbàlẹ̀ wọn ibi oró wọn kọ́ọ̀lọ́lá oní ara ìṣẹ̀lẹ̀ àkọọ̀lù anúbìtẹ̀ wa fara rẹ̀ pé a ó fi ìgbè náàzẹ̀rẹ̀ mú ìlérí rẹ̀ ṣe fàínà oláwà fa àdínáfẹ́rẹ́ ń fi máa fi àtìlá torí pé a ní mú jẹ́jẹ́ ṣe a ní mú lérí ṣe níbi tó ní ṣe pẹ̀lú ìlérí tó ní ṣe pẹ̀lú káṣẹ lọ wàlá fi kọtí àti rọ́ṣìn àbí ìlérí tí ó ní ṣe pẹ̀lú fíyàn fẹ́ gbé okùn ẹbí bóyá ẹbí sẹ́yìn rẹ̀ wá sí ìlérí ọlọ́mù sí ilé síwájú rẹ̀ tí bá kọ́lé ẹbí kankan ní tẹ̀lé ẹgbẹ́ ìjẹ́jẹ́ yẹn kò dá wàlá fi mọ́ ẹlá ayé mílíkù bùnà ádámù bákan náà ní mújẹjẹsẹ bí n téèyàn bá ní kápá ọ̀sọ̀lẹ̀ kẹ́kẹ́ yẹn ní ó dáyẹ̀ kó òun sì dé tó kó ó dáyẹ̀ àwọn sì wá ọ àwọn sì dẹ́dà ọ̀ní kápá yẹn àdéhìí àlèmọ́ àbúdá ó tó wà èyí tó tóbi tó àwòkàkò tó àbúdárò wa wà lábùkù láhùn láhùn èyí ti pa ní ìtọ̀bàrọ̀ ni kí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn alimọ́mù àbújá ó dùgbà wa tọ̀bàrọ̀ dùgbà wọn ni wà lábùkù láhùn láhùn èyí ti tọ̀bàrọ̀ ni torí pọ̀ lè dénú súnmọ́ nàbìlá olùkíkẹ́ lẹ́wọ̀n kọ̀ọ̀kan وهو صحيح الإسناد أن إسناده وشكل ولا لا وله شاهد من حديث كردم عند أحمد أنا دمت أن شاهد أن شاهد أن شاهد لدى الإمام أحمد شاهد لكي ìyẹn ni pé ṣé ni ẹ lè yàtọ̀ ṣùgbọ́n rẹ̀ àdéhùn bákan náà ó wà lókè náà fẹ́rẹ́ ni ó wà ní musnad imam ahmad kí láti ní sàlàyé fún wa a ní alhadith yadullu ala asli nazar wa ni ẹ̀kọ́ọ̀dẹ̀ hadith yìí sọ ń pa ìpínlẹ̀ ìjẹ́jẹ́ tó tẹ́ bá ti jẹ́jẹ́ ó ti dúró wà lùsùmù yìí bá kọ́kọ́ dàbí àpẹẹrẹ nígbà tí ẹ bá gbèrò ẹ̀ ó ti wà láásìmọ̀ ti jẹ́ wájú Allah ta'ala ní tàbá pé àtún ojú rẹ̀ ọlọ́run bákaná anamina al-mahafi alẹ́tí yẹ́ jù jù náà bò ha mo sábà bá kufar fi ìbàdá tó nínú àyà dìde ní nǹkan tó yí ẹ̀sìn kí wà nílọ ń pa rẹ̀ oníká máa kọ́ àwọn kèfèrí níbi ìbádà wọn ká máa kọ́ àwọn kèfèrí níbi ìbádà wọn àyà dìde àbíbí kíní níbi ọdún wọn ẹ̀sìnkì wa ń lọ pa rẹ̀ fún alimọ́nù mú ìtẹ́lẹ̀ àbúrò ọkọ̀ tíra ńláńlá tẹ́ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ sí lórí iṣu yìí ìfìdáwò fìrọ́ ìlú mùsùlùmí mùsàlá fatọ́ asáàbẹ̀ ìjẹ̀hìn nípa bá fi yapa àwọn tìfèrè bí jọsìn ló pé àwọn èèyàn ti jọ kódà ní wọ́n ṣe pé yóò mọ̀jọ́ táwọn ti ẹlẹ́bọ ẹ̀rí yóò mọ̀jọ́ táwọn ẹlẹ́bọ tó sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn akọrin yóò ṣe ìsọ́ òru jẹ́ bá ti ń pè lọ́dọ̀ ara wọn àwọn mùsùlùmí náà yí à tó jọ bẹ́ẹ̀ ẹ̀bá láwọn ìpínlẹ̀ bá ń wa aṣọ pé àwọn ṣe ìyàwó pé obìnrin tí wọ mẹ́díngá àwọn mùsùlùmí àti ìdíkiri àti ìṣèlú ẹ̀ nígbà ara fi kíní kan ọmọ ẹjọ́ àti àìbí ìjábò kókóló òun ó sì yálẹ̀ èèyàn náà ń gbé kéèkì àbí ara fẹ́ fàdúrà ká dé àwọn ká tó mọ owó tó kó sínú ẹ̀mí òbí ẹ̀kọ́ máa jó bì ẹ̀kọ́ mẹ́jọ tàwọn ará bí alápárí àbí bẹ́ẹ̀ kọ́ ni rẹ́ẹ̀dẹ̀ ni báwọ̀bá fún alẹ́bù káfún alẹ́bù lọ́nà ẹ̀tọ̀gbẹ́ àti ẹ̀wù tó dé síbẹ̀ náà ká aláfà tó rí aláfà ilẹ̀ kí ìdíra yìí ẹgbẹ̀rún kẹba ìyẹn fi ń jọ wọn fa àyáàdì màá wípé ọdún wọn káwọn jọ wọn lọ́nà tó ń gbà sọdún فوجوب البعد عن الأمكنة التي يقيمون فيها لهم عيدا فيها لهم عيدا àwọn àyè tó ti ń ṣe ọdún wọn àwọn àyè tó ti ń ṣe ọdún wọn kábíkí ẹ́ kájínẹ̀sí kájínẹ̀sí ọwọ́ anú afárò tí àlèmọ́ bùkẹ́ bí akó nínú tírata tó afárò mọ́rù pé ẹjẹ́ sí mọ́ torípa ìtẹ́sí náà sọdún súptọ̀ ẹ́ ìbínú ọlọ́run tẹ́ńsìlù fi yà ìsọ̀kalẹ̀ sílẹ̀ ìwọ́n àtàǹkẹ́gbádá níní tẹ́nà mú balẹ̀ àwọn alátẹwọ́ náà ní ìbínú ọlọ́run àmì fàínà àbá yúfùdí ilá àtàṣàbò ìbádàtù mùsùlùmí wà àyádìí bí ìbádàtù kòfàrò wà àyádìí wípé ìmọ́mọ̀ àjìnà tí wọ́n máa súnmọ́ wọn yìí yóò jẹ́ kí ìbádà àwọn yóò jẹ́ kí ìbádà máa jọ tí wọn ìmá tí wọ́n tọ́bá ń sọ tó lẹ́yẹ kí ọdún àmùsùlùmọ́ ti gíní ó máa jọ tí wọ́n fàyínká náà fi ákìrì náfẹ́rí àwòlùwàfà ibi ṣàìbátún mi záàlì tẹ́ pé tí fi ń fara pẹ́ǹkẹ́ báyìí tí wọ́n bí ìjẹ́jẹ́ irú jẹ́jẹ́ yòòdá irú jẹ́jẹ́ yòòdá wọ̀nyìn akọ́dá fàyẹ́ harumul wà fá òfin káìpẹ́ tó wá jẹ́jẹ́ irú ẹ̀ ìwọ ní kí ó mú ṣe kọlọ́run jẹ́jẹ́ kọ́ńṣẹ́ lọ sí kíníkan láàyè kan káìpẹ́ àyà àwọn ẹlẹ́bọ ni àbọ́dọ́ àwọn ẹlẹ́bọ ni àbí wọn náà jẹ́jẹ́ pé ọlá jẹ lọ́dún Christmas ọwọ́ alọ́jọ́ mi tó padì ẹ́ ó wá jọjọ́ mọ̀ sí wá mo ti wá lé ní síwájú ọlọ́run ìwọ ní kọ́ mo ṣe àbí ìgbàlẹ̀ kan ló wà ń lu yín tó ti máa ń pa nǹkan síbẹ̀ tó ní àdísí ìsìláàmù ṣùgbọ́n ìwọ náà jẹ́ yẹpọ̀ pa nǹkan síbẹ̀ ìwọ ní kọ́ mo ṣe tí èèyàn lé ní tó ń fẹ́ ṣe ìfẹ̀kà láàyè kan ó ti wá jẹ́ ẹ̀kọ́ tó ti fẹ́ ṣe lè já ìtò tọ́ ṣùgbọ́n pẹ̀lú wọ́n jẹ́ mú ìlàkálá mínà ìbọ̀wá ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yà tí ò bá ti fi tó takò nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní alẹ́sẹ̀ mi ní ayàkúnná mìíràn bókẹ́ àfẹ́sọ́nà tí ẹ bá ti fẹ́ ayé òǹsà àwọ̀kọ́bùrì àbíbi sàárè àwọn tó fi ẹ̀sọ́ ọba ti kẹfẹ́ òun lọ kábàrí kọ́bùrì náà pé kábàrí o kábàrí iṣẹ́ òkíní kan òun lọ lẹ́yẹ báyìí síbẹ̀ ó ti jẹ́ gẹ́gẹ́wájú ọlọ́ gbogbo mìíràn lọ ń lọ mi sàárè kí ìtò ń fa ni pé ìmí jẹ́jẹ́ rẹ̀ ní o yóò àwọn ìdàgbà òun wá dúpẹ́ láàyè yẹn o ti jẹ́jẹ́ pé tọ́nà bá dúpẹ́ òun wá dúpẹ́ pé ká bàárí ṣé òun lágbájá ìtànẹ́bí sọ yìí àwọn oníṣubí ṣe ìtànẹ́bí ní kámẹ́sì àwọn ṣe ayò kọ́ mu fi àyájò lè kò fáàr àwọn ẹ̀tọ́ máa ń ṣe ọdún ẹbọ kan bẹ́ẹ̀ ẹ̀dọ́ àwọn kẹfẹ́ wọnáhùn àbí tó tó jọ min wasaili shirki billahi ta'ala wa asbabi nínú àgọ́dọ́ jẹ́ pé tó lè líìdì sí ẹbọ ni tó lè fa sábà bí okùnfà kéèyàn sẹ́bọ ni fàyínkánà sí àṣẹ ìrìnbálẹ̀ sẹ́pẹ́ ń tà sọ yìí ó wà nírú àyè bóyá máa ń ṣe òrò kan bẹ́ẹ̀ ọdún kan bẹ́ẹ̀ àbóṣàkọlọ́wà bẹ́ẹ̀ fàlàyé jù ó tó lọ wà fáwọn bí màá nábàrà mi sí pẹ̀lú bọ́kẹ́ yà náà ó náà fi rùmà kò tọ́ kéèyàn múru ìjẹ́jẹ ẹ̀ṣẹ̀ ìjẹ́jẹ kéèyàn jẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ nìyí. wàfíìlì hadith nínú tá a fílẹ̀ kọ́nu hadith yìí wọ́n ni àtàzírò bí mo ṣàbá àti kò fárí sí àyáde a gbọ́dọ̀ máa jẹ́ àwọn kìfìrí bí ọdún wọn wà mọ̀kílẹ̀ tẹ̀ ìbàdá sí bàbá ìtàtí ṣe alimọ́ mùsùlùmí yá ní àyàdí ismú máa yẹ́ fúrú mi ní ìlànà aláwájú in tààdì ẹni tí ń jẹ́ ọdún nínú tó máa rẹ̀ di pé ìkójọ tó pa gbogbo ẹni pọ̀ fàtíwá bá sábà sáàmù kòjò rẹ̀ ìmọ̀ bí sánà pé alọ́dọọdún ni ní déètì kan káàf sáàmù kòjọ nǹkankan tí wà dìkíníkà dé àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ṣáàrì àbí lóṣooṣù ọ̀nà àwìzáàlì pàpàrí àkásù ìd bí màká ní mọ̀ ayyàlì a ní ìdí náà tó lè já ayé ń gbà mí ẹnìkan náà mi sọ fárakùnrin ẹ̀ pé sí èsì báyìí yẹn ní tùkàn ní ó lè já ayé ọ̀pọ̀lọpọ̀ ló lè yorùbá ẹ̀sìn nílẹ̀ ọgbọ̀rọ̀ yíká rẹ̀ mo mọ̀ ìlú kẹ́tọ́ pé irú agbègbè tá yára sí ìyàwó mẹ́tẹ̀ bá lóbi ẹ̀ ìyàwó yóò jó ẹ̀ lùlù kọjá ń jó káàkiri ibẹ̀ ẹ̀ ní ó jẹ́ kó bímọ ẹlòmí òkè ń tilú wọn ẹlòmí odò ní ẹlòmí ọ̀fẹ́ mẹ́ pé àwọn kójọ díẹ̀ fáyé tó bá kójọ kò bá rẹ̀ yẹ́dí mélòó tó bá ti mú nǹkan pé àjẹ ọ̀wọ̀ kíníkan ní ti sọ́dìyẹ ìdì ní jọjọ ó sì lè jáàyè ẹni pẹ́tọ́jú ìdì bàbá yẹn láyé tí ò bá lọ ìdì á ní kò sí ìdì torí pé àkójọ gẹ́gẹ́ kí ló ní àyè tá àkójọ sí kí ni ìdì ni. àyẹ̀fẹ́ agbọ́dọ̀ sọ̀ra ìgbà mi ò lè má jọjọ kẹfà tó lè jáàyè ní ọmọ pàtàkì ayé yìí o ìkójọ síbẹ̀ àti kàákó kẹkẹ́ pé ìtẹ́ gbọ́dọ̀ ṣe ni yóò dùn ìdì. فكل من هذه الأمور قد سمي عيدا ẹn gbogbo tá a sọ yìí ní àlọ́ lè jẹ́ eid ọ̀pọ̀lọpọ̀ àkónú láfọ̀lá eid ismail lè mọ̀ sínú ìyàwó wàlá amal fi a ní pé ìjẹ́ ìdìdì jẹ́ ọjọ́ kan àbí iṣẹ́ kẹta ń sin bẹ́ẹ̀ fọwọ́ alìgáàlù yìí gan ló wọ́pọ̀ jù alimọ́n bínú abdulwahab a ní iná lè máa fíyàtá pọ̀lìtò áfíìrù fìlà àrùn a ní àti ẹ̀tẹ̀ máa ń lórí pa lórílẹ̀ wàkátà tọ́ àbẹ́yìn ìtẹ̀ lọ́nà máa ṣe lórí pa lórí rẹ̀ kí ló dá fífẹ́ mọ́ wá mọ́ṣáláṣí nítorí kí ni ẹ́ torí pé ìsìn náà mọ́ máa ń bẹ̀ ó ti àyè bá nẹ́bí ní kí èèyàn máa lọ mú ìjẹ́jẹ sẹ́ńbẹ̀ kí ló dá fífẹ́ lọ bẹ̀ ẹ̀wọ̀n ṣèbí àyè lòun náà torí pé ẹ̀tẹ̀ fẹ́ ṣe ń bẹ̀ ó kí ni ó ti lórí pa búńbẹ̀ pé ìwọ́n máa lọ ọdọ́ jẹ́jẹ fẹ́ lọ mú jẹ́jẹ ẹ̀ṣẹ̀ láyè yẹn o torí pé ẹ̀ṣẹ̀ yẹn ti lórí pa bú ní ààyè yẹn أي تخصيص بكيات للنفع لا بأس به إذا خلا من الموانع ẹni ṣùgbọ́n sábà mú ààyè kan pé a fẹ́ mú jẹjẹ ṣẹ̀mbẹ̀ tí ó bá ti sí nǹkan ẹ̀ṣẹ̀mbẹ̀ òfin tó burú wàyínà mi náà máa ní àyà fún àfi ìdún mi ní àyà àdìsí nínú tí ó dá tí ó lè fà á ká máa mú jẹjẹ ṣẹ láàyè kan òní kó jẹ́ pé àwọn ìṣẹ̀fẹ̀ rí máa ń sọdún bẹ́ẹ̀ wàlọ̀ bá dàsà wá lè yí wọ́n ní kọ́jà kó jẹ́ pé wọn àti ṣe mọ́ bóyá jìjì kẹta máa ń pa akẹ́sí wà níbẹ̀ ẹ̀ lọ́dún fẹ́ ọdún jẹjẹ kẹsẹ̀ kó dàbí pé wọn àti ṣe mọ́ torí pé tọ́ba tó ń ṣe ó tún lè jí kí ní ẹ padà ayé tí ló wá dùkà àbá alábọ́já kẹ́lá ọdún sí pé kí àyè gẹ́gẹ́ náà ní ààrẹ mọ̀ pé nínú tànjọ́ sí ọmọ ṣe báyìí ayé tí wá rò pé nǹkan ẹ̀rọ tún gẹ́gẹ́ ní ọdún fẹ́ padà sí àwọn yàkónú fi ìwásánú min àwòsánil jàìlíyà ọ̀là ò bá dà sàwálẹ̀ àbúkọ́ jẹ́ pé èrè kan ààyè èrè kan ní nínú àwọn èrè àsìkò jàìlì afẹ́ràbàdì gbé kó mẹ́ fàyínkáná fi ṣe mìzáàlì fàyínà wòlá yẹjú tó wà fáwù bí mà nására ní sí kalmọ́kíá yà annáwó násìrò máa fi yà ẹ pé àwọn nǹkan وفي الحديث الحذر من مشابهة المشركين في آياته ولو لم يفقده أني kódà ká máa kọ́ sí àwọn akẹ́kọ̀ọ́ níbi ọdún wọn kódà báwo gba ń tán ṣe lérò inú èmi kà tètè nínú gbárò lérò wọ́n ti rí ń tán ṣe nìwọ́ náà ṣe ẹlọ́mà ní ẹtì wọn kọ́ ló ń gbà lérò ń kẹ́sẹ̀ tóun ní ìgbẹ́rù tó ṣe tí wọ́n ṣe yóò dà pọ̀ ń gbèsè sí wọn lárugẹ ọ̀kọ́lá ṣe kùn الشيخ عبد الرحمن بن حسن وفي المنع من اتخاذ آثار المشركين محلا للعبادة وركتنا وفايته يا أخي كامو يسيسيام تفعبي محل عيوة كامو نبدات مرسلون أتبع بيلو náà àmìlú wa ni áwọ́fí ibi nazirik nígbàtí arákùnrin sọ pé ní kò só ìfà ń bẹ bákan anábì ní òkè tó bá rí bẹ́ẹ̀ mú ìjẹ́jẹ́ rẹ̀ ṣe ẹ̀lẹ́mọ̀mù tí ní àní fàábà yàtúlọ̀ ala anna sábùhá bí mọ̀kánì àyíbihim pé téèyàn bá ní ìyàn fẹ́ lọ pàǹkan fáàyè fáwọn kèfèrí tó ń pàǹkan wà màhálì àwòfàánihim àti pé ààyè tí yẹ gbóǹsà wọn sí èyàn ti fẹ́ pàǹkan ní nǹkan yóò mọ̀ jẹ́ máa fẹ́ tó lò láàyè ẹ́ ní wùjọ èyí yóò mọ̀ jẹ́fẹ́ lọ́dọ̀ lọ ọ̀nà tó fi jẹ́fẹ́ ni pé anabi ni awfin bi nafin ta'liqu al-wasf bil hukm bi arf al-fa wa dhalika yadullu ala anna al-wasfa huwa sabab al-hukm fa yakunu sabab al-amr bil wafa law lam yakun ma'siya la jaza al-wafa bihi ani anabi fi imum kayito ó fi kọ́ ìdájọ́ ló fi kọ́ pé kí nǹkan yìí má sí ń bẹ̀ ẹgbẹ́ tí nǹkan yìí bá bá ń bẹ̀ èèyàn lé ní kíni ìlú mú jẹjẹrẹ ẹ̀ṣẹ̀ ìhàn ń fi áwòfin benazir mú jẹjẹ ìṣẹ̀lẹ̀ ìgbà tí a fi pé àwọn ìkàyé òsìnlẹ̀ bákan náà anáwọ̀ akọ̀bà bárkà bí kún láwà fáàlì nazirin tí máa fi àtìlá alẹ́bíṣẹ́ ìwà sọ ní ìgbà pé ànímú jẹjẹ ṣe ànímú lè rí ìṣẹ́ lọ́hùn ṣẹ́ wàláwùlá ìgbìrájò lọ́sọ́rọ̀ lọ́sọ́rọ̀ aníhà sí àdàlásùlá àmì tó ní ọ̀rọ̀ ìṣíwájú ní

alkitabiliyin ashat wọn náà yóò ánú aksar ẹnigbà bẹ́ẹ̀ pé àwọn ààyè gbá ìlú ọlọ́run pé gidi ká mọ́ lọ bẹ̀ kó ń bà kó ìnira bá wa ẹni tó wá dé kìtàbíyìn àwọn tá a fún tíra yẹ̀wúdí àti nàṣọ́ra kí ẹ̀sẹ̀ wá kọ́ṣe tí wọ̀nyẹn ní wà lẹ́jù tó bí pé ààyè وإذا كان شاري قد حتم نعم عفوا فقال ومعلوم أنه لولا نعيه صلى الله عليه وسلم ومنعه لما ترك الناس تلك الآيات أنت بابا نبي سيدني وقف واني àyìn bá fi pàtì ìmọ̀ tẹ̀lé àwọn akẹfẹ́ inú ọdún wọn alìmọ̀kẹfẹ́dí láha kọ́ inú mìí jí àti tọ̀rí torí pé nínú ohun tí ó wà ní àdámọ́ mi nìyí ni pé ìtọ́ bá ń pè láyẹyẹ ní wọ́n fẹ́ bá wọn ṣe kiri ní wọ́n fẹ́ bá wọn ṣe khususan àyájọ́ ìbátú ìlà ibi ọ̀làbáàt pàápàá jùlọ àwọn ọdún ogún níbi kiri àwọn eré tó máa ń ṣe mẹ́ àwọn adùn tó bá ń ju bá ń ga ṣe ọrùn tó nínú fi bá wọn ṣe ẹni tó

àwọn tọ́lọ̀ ń fi sàdánwò fún kẹjọ mọ́ ẹbẹ pẹ̀lú àwọn tani àwọn alìkìta ó bá wa wí láwùjọ tó wáyé ilé yìí gan olè ẹgbẹ́ àná mẹ́ àyíbẹ̀kọ́ àyíwá a ní ni pé àyá farú ní mọ̀ṣàràká ti ń fi àyá dìde kí a sọ́ra fún wọn nípa àmọ́ báwọn kẹgbẹ́ bí ọdún wọn àlùmọ̀rúfà ọdún àtàhání káwọn ẹ̀kẹ́ yìí fún ẹkẹrẹ ní fẹ́ ọdún wà á nù yóò dó eléyìí ká mọ̀ fún wa ní nǹkan áwòyẹ̀ bí oláhùn ṣe á mímọ̀ ìjẹ́ alúnà fi kúrkàlà àyá dẹ́mẹ̀ máa kú láti wọ́n sùhúrù àbáwọn nǹkan tó yẹ pé wọ́n lù fọ́dún ibi jẹ́ múmu sùhánàlá ibi jẹ́ múmu wọ́n sùhúrù àbáwọn bóyá ìsòkẹ́lẹ́ tó jẹ́ kọ́lẹ́tì kẹsọ́dún yẹn àwọn mẹ́kìlì mílà àmàkìlì bí sàyàrá àbẹ́ọ̀tọ́ ti pásọ́tà ní ọlọ́gbọ̀n débẹ̀ ọ̀rọ̀gbọ̀n lọ àwọ̀gá ilẹ̀ ha òsùn ní fatuwa yóò mọ̀ sí gẹ́bà ìsọ ẹ̀rẹ́ ni àwọn àfáàkan ní àwọn àfáàkẹ́tọ́ kí ló fà tó lùmù já wálà yẹn ti pọ̀ jù àti súnmọ́ra wa àwùjọ mi lẹ́gbà wọ́n ti ẹ̀ òjò tó náà ń sọdún káwọn ti ẹ̀ mọ̀ tó wà ní sáúdì ìdàn àmọ̀kọ́ ń sọdún kan ẹgbẹ́ ẹ̀kọ́ ni àtàwọn ìlú mi bẹ́ẹ̀ wà ń Somalia ọ̀rọ̀ mọ̀kọ́ sọdún kan iṣẹ́ lọ pẹ̀rẹ̀ omi ìwọ̀n mi sẹ́ pé yóò milẹ̀ títì ìwọ́n ò ní lọ bí iṣẹ́ ọkùnrin lọ́dún dé tọ́ba ń ṣiṣẹ́ bóyá transporter lọ jẹ́ àbọ̀ ṣe kẹ́kẹ́ so àwọn náà inú ẹ̀tẹ́jọ máa ṣe ni wọ́n wà tó mọ nira nírú àwùjọ bẹ́ẹ̀ ilẹ̀ ló fẹ́ yí ọ̀rọ̀ tó ti mọ̀ nílẹ̀ ti fẹ́ àmì ìní tó bá jẹ́ pé kìíní kan alìṣe abẹ́rù ọlọ́run torí àwọn kẹta bá máa ṣe náà káwọn bá jẹ tí ó máa kọ́ṣe wọn azul musharaka iya i'adatu warido bi ayadihi ashirikiyya nítorí ẹgbẹ́ bá ti ń kópa ń bẹ ìyẹn ti ń yọnu sí ọdún ẹbọ tó ń ṣe ni wal-islam yanha ashadda nahyi an dhalik islam ti kọ ilé ìfún wa nínú ìtúpọ̀ ọmọ fàálà fàálà fàkọ̀dù àdọ́ àdínà ẹni tí ẹ bá ń bá kópa nínú wọn fàkọ̀dù àdọ́ àdínà ó ti ń wéṣẹ̀ sí ẹ wà bá àwọn obì sámánìn bá sí ní mọ̀tá ìlàyà àti ìtòníyà ó sì ti tẹ̀sí ẹ lọ́pọ̀ nítorí ọ̀rọ̀ ilé ayé tó jẹ́ kankan ọ̀wọ́ ìlú láwọn ní máa yẹ̀ sí bóun kọ́nà kó شيخ أمد فيكي كنا عفاظني إلى مصر الله ورحمه الله تعالى ìtàwé ń pè ní mọ̀wá alídélé ní àti mọ́lúdì ní àwọn ìsànmúnáwó ni mọ̀ abdimihim àbí ààfin remembrance àwọn ẹni ká ní àwọn èèyàn ńlá ní ní mọ̀dá ìlú àwùyá wàfẹ́ ìdí nínú àtàn pé àpèmọ́ra bẹ́ẹ̀ ìwàlì ìnilágbájá àfi ìdènà tirẹ̀ ní wàlì àwádìí ìgbà méjèèrè ìtẹ̀lẹ̀ náà fi rántí ẹ̀pọ̀ wọn lò àìlẹ̀ ìṣẹ̀lẹ̀ kíní kan tó ti dọ̀lú délé àbí ìṣẹ̀lẹ̀ ní mí kéèké yẹn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ tó ṣẹlẹ̀ agbòmìnira àtikẹ́nìkà àtikẹ́nìkà àtikẹ́nìkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ̀sùmúnà anáhà kánàlá àṣánú fi àyà fi min wìládà tó wáládín fẹ́ẹ̀ lóní pé wìládà tó wáládín gbàtọ́ múlípé àwùjọ tó dé di kíní kan àbúdé orí ipò kan àwọ̀rọ̀ ìsìn àbí máa rántí asájú kan wà náà ìzáàlì àkúlù záàlì ìnáma wà ìyáwó ìsúná ní ìjà kí ni lè rántí rántí súnà ìjà ìlíyà ọjọ́ tó bí mi ọjọ́ tí ọjọ́ tí kẹfà ìṣẹ̀lẹ̀ ni wọ́n rántí ẹlòmígan ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó gbéyàwó àbí ìyẹn náà tún dé ti tẹ́lifẹ̀ tó wá tó yàwó yẹn ṣe pé ọdọọdún bá pé ọdún bá máa rojú mọ́ ṣe ìtẹ̀yìn ńlá ṣàjà ilé àkẹ́sì tó dé ni wa ìmọ́tọ́tún lè ṣàrá islam ilé yóò sì máa pa òfin ẹ̀sìn ọ̀yìn àtàrù náà sí láyẹ̀ ṣòro náà bí záàlì tó yẹ pọ́pọ̀lọpọ̀ yẹn ó kíyèsí nínú fi lè ṣí dàtò sí ẹ̀kámù zọlùmọ́tò jà ìlíyà ti aláàkùnlóbìnrin torí pé ó kùn kún kíní ẹ́ jà ìlíyà òdìbò ẹ̀yìn wọn dáre aláyà ń fa òǹfààl kàlìjáàlú ń sọ̀rọ̀ mo yẹ pé ní àìmọ̀ká yìí kò jẹ́ òṣùrù fún wọn o àni ẹ̀fúnwẹ́lẹ̀ wọn àmọ́ ní ìfúnwẹ́lẹ̀ àwọn àdúgbà tẹ̀sí mọ̀ nǹkan yẹn tó kù tọ́ náà ni bal huwa jarimatu kullu jarima allati tuwallidu anha kullu al-jara'im yẹn pé àwòtàwáládà ní akóló jàrá ìmọ́ni ìwà tí ó da ìwà ẹ̀ṣẹ̀ ní ọ̀daràn ní tí ìwà ẹ̀ṣẹ̀ mí mọ́ ń padà jáde nínú ẹ̀lú kófúrì yóò fún ẹ̀dẹ̀ kófúrù pàlùfòsù tí ó bá dẹ̀ ìgbèrè tó yóò fún ẹ̀dẹ̀ kòkí wàlẹ̀ ìsìyá àbí ìmọ̀ àṣẹ lọ náà níparí ويدل الحديث على أن من نذر أن يعصي الله تعالى بفعل محرم أنا أنت وقت جاء سيدي كون فيه سنون ìṣẹ́ lọ́n ló wá ṣe jẹ́jẹ́ rẹ̀ àwòtárìkì wá jẹ́bẹ̀ àbí dáadáa kátẹ́ yẹ kó ṣe ló wá ṣe jẹ́jẹ́ kó ní máa ṣe mọ́ ka kọ̀tẹ́ àti rọ́ṣìn péyà ṣe jẹ́jẹ́ ó lé ní kó ní ṣe dáadáa sáyẹn bí wọn mọ́ àwọn náfàrà àlà láàyẹ̀ ní àpè ẹni ìjẹ́jẹ́ yẹn ò lọ ni bí lágbèwò ti wà níbi yẹ̀mí ibi ìbúra náà ló wà ní gẹ́ni ìjẹ́jì ẹgẹ́ bá fà mí sẹ́tọ́ ọ̀làkà fara tọ̀ sí ìyíndàtọ̀ ifásí ìbìnà lọ́ọ̀lá mọ́nà àti sọ léè síwájú ẹni ìsìn jẹ́jẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹni tó wá ní òun mutí òun ti sì náà káà tí bá gbowó sòrò lónìí ah mo jẹ́jẹ́ ìyá onítírọ́fì àbí kí náà mú ń sìn ń bọ̀ lálẹ́ ni ìjẹ́jẹ́ tó ìlérí tó lérí síwájú ọlọ́run kí ló lóun fẹ́ ṣe lóun fẹ́ lọ́run ẹni jẹ́jẹ́ yìí ò lọ kí á ní ó ṣe lọ́dọ̀ àfà kan ní kò ní sọ pé ìjẹ́ tẹ́lẹ̀ kìí ṣe jẹ́jẹ́ torí pé táwọn ní jẹ́jẹ́ ní ìtẹ̀lé tọ́lọ́ àwọn àfà rẹ̀ fún ẹ̀sẹ̀ kò ní tẹ̀sẹ̀ yẹn o ṣùgbọ́n nígbà tó fẹ́ kó lé síwájú ta ní ọlọ́run yóò ti kàn àti tẹ̀lé ìṣíwájú èrò ló fẹ́ lékè lọ́dọ̀ ti ẹ ẹ́ àtọ́ ní ìṣẹ̀tàn rẹ̀ ọ̀dà <laughs> so ẹnu òkò lórí ẹ̀ àwọn àbá àkíngbà pé ní ìjẹ́jẹ́ ìtẹ̀lọ́lọ́ ni ẹni tó lóun ṣe ìsìnẹ́ tẹ́lẹ̀ tó ọlọ́run lé síwájú rẹ̀ káà ah, tó bá ti bẹ́ẹ̀ ń pàṣẹ ìsìnẹ́ bí kí ò wá á ní tẹ́lẹ̀ náà ìjẹ́jẹ́ yẹn ṣe ìjẹ́jẹ́ torí pé kìí ṣe ìtẹ̀lọ́lọ́ nígbà tó ti ṣe jẹ́jẹ́ tẹ́lẹ̀ àwọn ògbà pé ara ìjẹ́jẹ́ náà ṣì akẹ́yìn nǹkan lè yẹ kí wọ́n ṣe lọ́wọ́ kọ́ kú lọ sí tanra jẹ́jẹ́ yẹn àbí ó dájú kọ́ kọ́ fẹ́ mú tó fẹ́ ṣe ọ̀rọ̀ méjèèjì ló wà ń lẹ̀ ọ̀la àlọ́ náà kọ́lá fi mọ́kìnrin a ní wàyà tẹ́mìlò à ń la àyà ní àkìlò nàzẹ́rù mọ̀bá wàlá lè máa fúyà wàlá yẹ́dìbò fi kàfàrọ̀ a ní àìtó fẹ́ súnmọ́ ni pé ẹ bá fa ìsọnù kíra àwọn pé ìjẹ́jẹ́ tó bá tọ́ tẹ́lẹ̀ pé àti tó jẹ́sẹ̀ ìyẹn wàlá yajibu bí i kàfàrà pé kàfàrà yẹn ti dandan ní tó bá tọ́ sí yẹn ṣe ẹ̀fẹ́ tó tọ́ tó bá ní mo bá ọ̀ nìkan àti títí àta ìṣe rẹ̀ náà lóde gẹ́ni ọ̀tọ̀ ọlọ́run mo jẹ́jẹ́ níwájú rẹ̀ nínú mo jẹ́jẹ́ mo sì lérí pé tí bá délé ogun àrí àtẹ̀fà nínú nígbà tó wá délé ọba ní ìyàwó ẹ̀wà ti bú ìyẹn kalẹ̀ káà ìyá rẹ̀ ọmọ ní mo ti wá sí jẹ́jẹ́ tí bá mú gàrí lè ní èyí mọ̀ ẹ̀pẹ́ kọ́ mo jẹ́jẹ́ mo gàrí tẹ́lẹ̀ kìí ṣe bá dà ìyẹn náà ń pè ní nẹ́bírù àlùmọ̀bá èyí tó tọ́ nẹ̀mí mọ̀bá ò ní pé àti títí àtà iṣẹ́ déédéé lójọ jẹ́ ọba kí ọba kí ọmọ rẹ̀ bá jẹun yó ìyàwó rẹ̀ bá dé pé àbúlágbájá ẹ mọ̀ ṣe nẹ́bírù lẹ́ẹ̀kan pé ẹ tó mo ti yé inú ojú gàrí mọ́ jù wọ́n ṣe yóò ti fẹ́ rẹ̀ mẹ́ àkàndínú nẹ́tùrù mọ̀ báwò ni pé òyìn ti fẹ́ abẹ́ tí ó lóun ṣẹ lọ́wọ́ wọ́n ni tó súnmọ́ yàtẹ́mì tó súnmọ́ pé láyé fi kàfàrà kàfàrà ìsọ ọ̀nà yìí wàjẹ́ta wọn bí alìmọ̀wá fákú fìlẹ̀ òmìnira alìmọ̀ ìbùnú kùdámù náà pẹ̀lú alìmọ̀wá fákú ẹni àgbọn ẹjẹ́ àzámọ̀ ẹ́ kọ̀nfàmù ilé ibẹ̀ pé kò sí tàn ń bẹ̀ wàhùwà mọ́sáàbù Malik wàhùwà mọ́sáàbù Malik wà kí ni àṣàfi àti sàyẹ́nẹ̀ tó wájú pé ìmáàmù Ṣáfi àti mọ́ Málìkì a ń gbà pé tó bá ṣe ìjẹ́jẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí kó má ṣẹ̀ṣẹ̀ yẹn kò sí nísàn kankan torí pé ìjẹ́jẹ́ yẹn sì jẹ́jẹ́ tẹ́lẹ̀ ẹ̀bẹ́ àléwọ̀ àbí nígbà tí ó di ọjọ́ òdìrí jàlábí àtẹ́lẹ́ ẹ̀wọ̀ gbá kí ọmọ jàlábí àmì à ọmọ wà nù omi kódà ohun tí ìfọ̀bẹ̀lẹ̀ pé yóò pẹ́ àbí sàbàbà kẹ́tí lélẹ́yìn náà dábàá gbé wọ̀ ẹ̀kẹ́ mú báwọn ní kéèyàn bá wà sọ́dún ó ti dá àbí àyíkọ́ bá tẹ̀wọ́ ní mú bá kí náà fọ́ òṣèbáwọn àwọn tó ní dandan ẹni tó bá ti tẹ̀ jẹ́jẹ́ yóò tẹ̀ tẹ̀rẹ̀ àní dandan ó tẹ̀ tẹ̀rẹ̀ torí pé ẹ̀wọ́ mọ́ mo ti lérí tí wájú ọlọ́pàá sọ sí wọ́n ni àwọn kejì ní ìrìn ìjọba wà mọ̀báwò ní tẹ́lẹ̀ àtọwọ̀ jàlábí àtọwọ̀ agbádá fẹ́ àtọ tó sàtọ lọ ti wọ̀ mọ̀báwò ní àgbà àkókò sí kí ní bẹ̀ ìtẹ̀rẹ̀ tí ò bá ti ṣe mọ́ yóò ṣe ìtẹ̀rẹ̀ ló bẹ́ẹ̀ sínú lọ́gbọ̀n kalẹ̀ láì tako ọ̀rọ̀ bá àtẹ́jì náà sọ torí pé aná mẹ́rin wá ní kí náà bẹ́ẹ̀ rí wọn tọ́jú lé láwà fáàbì ní ẹsẹ̀ rí sí máa sí yáté fáàlì wọ́n ní ìjẹ́jẹ́ téyàn òbí ìṣẹ́ lọ́hùn téyàn mọ́ sí kíni ó mọ̀ mọ̀ sẹ́ pé ànábì lè sọ bẹ́ẹ̀ ẹ̀pọ̀ fún sọ̀rọ̀ méjèèjì náà ni ọ̀túnmọ́ ṣùgbọ́n ìkan ní ọ̀fẹ́ ilé kejì tí yẹn bá wò dáadáa pọ̀ tí yẹn bá wà lẹ́kọ̀ọ́ tó gbìyànjú tó bá lẹ́yìn ẹni yìí tó bá tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ kó fèsì náà wọn bá sọ̀rọ̀ náà tààlà tó sànù wa ọmọ àlà وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين